أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوك وفم ولم وبا أترى كيف وساجوا نبي محمد صلى الله عليه وسلم ọlọ́run ti adúpẹ́ fún òun náà ni ọba tí ó tún ṣe nírọ̀rùn fún wa tó ní ká lè pàdé ní dédé àkókò yìí níbi tí a ti ń ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fúnra wa abẹ́ ọlọ́run ọba Allah gbogbo iṣẹ́ kọ̀ọ̀kan tá à ń ṣe láàyè yìí ẹni tó ń sọ àtẹni tó ń gbọ́ wa ládàá pé kárí ń bẹ ọlọ́run dákun má ká kú fún rẹ o rahmatu ya arhamur rahimin ah, lánàá àyàtà ti dúró òun náà ni aya one eighty seven tí ṣe aya àádọ́sàn-án aya àádọ́sàn-án àbí ká ṣe pé àádọ́sàn-án ó di mẹ́ta. a rí i pé àbí ká sọ wípé ọgọ́sàn-án àti méje ìtọ́kọ̀ rẹ̀ ti nìyẹn ọgọ́sàn-án àti méje one eighty seven. àyà yìí ó níbi tí ọlọ́run ọba Allah títí ń sọ fún wa nínú àwọn ìṣesí. eléyìí tí ó wáyé láti ọwọ́ àwọn yẹ̀wúdí nínú àwọn ìṣesí wọn eléyìí tó ṣe wípé ọlọ́run bá àlékè ọlá ó fi ròyìn wọn. ṣùgbọ́n bó ti rí ọ̀hún náà a sọ fúnra wa lánàá náà yìí pé alukur'an. bí umumi lábùdì lábí khususi sábàbí. wọ́n jẹ́ ká mọ̀ yìí pé áyà yìí lórí àwọn yẹ̀wúdí òun náà ni ó sọ̀lé lórí pàápàá jùlọ tá a bá wo náà ní àwọn tẹ̀síìrì bíi ọdún mélòó kan sẹ́yìn tá a ti ṣe kọjá náà a ti sọ ọdún tó jọ ọmọ eléyìí náà náà àyàkátà àti kà sẹ́yìn nusratu Ali Imran bí àyà seventy eight ọlọ́run ti sọ̀rọ̀ eléyìí náà nínú àwọn ìṣesí wọn tí wọ́n ṣe tó ṣe wípé èyí tó jẹ́ òdodo nínú ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ìwé ọwọ́ wọn ní tìtorí tí wọ́n fẹ́ jẹ wọn a sì chẹ́ǹgì ohùn wọn a yí ahọ́n wọn padà wọn a máa sọ nǹkan míì òun lọ́ọ̀bà àlekọ́ láǹsọ̀ fún a'udhu billahi minash shaitani rajim rọ́ọ̀bà àlesọ́lá ni wà iná mi ni òun la fàrí ìkan ìyẹ̀lẹ̀ òun àlesìnẹ́ta òun bẹ̀lẹ̀ kìtáàbì lẹ́tà tàbú òmìnà lè kìtáàbì wà máa òwà mìnà lè kìtáàbì ọ̀yàkùlù na òwà mìnà ìndìlá ìwà máa ìndìlá ọ̀yàkùlù àlọ́lọ́ ilé kẹ́bí bàwọ̀ hàn yà á lẹ́mọ́ọ́nù. inú suratu ali imran aya seventy eight òun ni tí mo kà yẹn ọlọ́wọ́ bá àlejò ọlá ń sọ fún wa yìí pé ó ń bẹ nínú àwọn alòlè kìtáàbì tó ṣe wípé ní yẹlẹ òun àlèsè ń bẹlẹ etí ń bẹ nínú ọwọ́ wọn wọn sì ohun padà wọn máa sọ nǹkan míì kẹmà wá lè ròyìn pé tí wọ́n ń sọ yẹn ọ wà nù ìrọwọ́ wọn lóòótọ́ bẹ́ẹ̀ sì ni tí wọ́n ń sọ yẹn wà máa hu amínàlì kìtà ní tí wọ́n ń sọ wọn sí nù ìrọwọ́ wọn o. wọ́n mọ̀ wa sọ yìí pé atọ́dọ̀ ọlọ́run ni táwọn ń sọ yìí ti ti wá o. wà máa hu amínàlì bẹ́ẹ̀ sì ni tí wọ́n ń sọ yẹn kì í sàtọ̀dọ̀ ọlọ́run ló ti wá o. wọ́n máa parọ́ mọ́ lọ́wọ́n ba. àwọn náà mọ̀ bẹ́ẹ̀ ìpérọ́ làwọn ń pa. àwọn náà mọ̀ bẹ́ẹ̀ wípé irọ́ òun ni nǹkan táwọn ń pa. ọlọ́wọ́n bá àlejò láì ó fi di eléyìí múlẹ̀ nínú súrà yìí tó àti kà sáájú ó tún sọ nínú súrà mí náà bẹ́ẹ̀ nínú súrà tó nìsáà 46. forty ṣùgbọ́n káwọn fèlè gbara alátìkò ètò àbùkátà sí eléyìí ló fi jẹ́ yìí pé lóòótọ́ àwọn yahudi àwọn bẹ́ẹ̀ náà nàṣọ́ra ti yí ntí bẹ́ẹ̀ wọ́n ti yí padà eléyìí wá jẹ́ oore ó sì jẹ́ ìdùnnú. ó sì jẹ́ ìbùkún ó sì jẹ́ iyì ó jẹ́ àpọ́nlé fún alukur'ani tí í ṣe ìwé tiwa tọ́lọ́mọba àlekè ọlá tó fọwọ́ ẹ̀sọ̀ yà tó sọ fún wa yí pé nánú nàzàlìnà dìkìrọ̀ wà iná ilẹ̀ ula hafidun. ọlọ́run sọ lẹ́nu suratul hijri kọ́ ó ní inna nanu nazalna zikra wa inna lahu lahafidun ẹgbẹ́jọ́ àwọn ọlọ́run ọba àwa la ń sọ alukurani kalẹ̀ fúnra nẹ́bì wa inna lahu lahafidun bẹ́ẹ̀ náà àwọn ọlọ́run fúnra wa àwa la jẹ́ rẹ̀ o ayé láyé dìfúlù ń yàtọ̀ tẹ̀gìyìr ẹ̀rí ọwọ́ tẹ̀gìyìr wà tààrí wà tẹ̀bùdìl kò lè ṣẹlẹ̀ sí i àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó jọra wọn ṣùgbọ́n gbogbo ẹ̀ náà forí sọ yìí pé Yorùbá bá wí náà yìí pé wọ́n yí padà náà ni ṣùgbọ́n tá a bá wo tàhárì àwọn àlàyé lọ́dọ̀ àwọn àbá oríṣiríṣi àlàyé lọ́wọ́ ṣùgbọ́n ká mú kan nú ẹ̀ a nú àbá kan sọ pé àtàhárì ìtumọ̀ rẹ̀ náà látara hárùfù náà ni ṣẹ̀wọ̀n pé nù kéwù gbà míì tí wọ́n bá pe kẹ́límà kan ní lápèjúwe tí wọ́n bá ní zaaba abẹ́rẹ́ nìkan tí wọ́n bá ní zaaba àbíká pé sahaba sahaba tọ̀bíìbù adam minal mari yẹn ni wípé dókítà gba ẹ̀jẹ̀ lára láàárẹ̀ àìbẹ́ẹ̀ kọ́ ni sin ha báà náà ni tábà wá yọ sin ìkó tàbí záàlì sí ẹ rí i pé lọ́dọ̀ àwọn tán àbámọ́ mákàrájà lè rú sáà náà làwọn òbí papọ̀ wọn ni záàbà náà làwọn òbí wọn ni sáàbà ìyàtọ̀ wà nù àti kínní àti záàbà ẹ rí i méjì wọn yí padà yẹn. wọ́n yí sin àti ha àti ha àti kíni àti ha wọ́n yí padà wọ́n ti dáàbà wọ́n wá sọ di ó lọ abẹ́rẹ́ nìkan ẹ̀rí wípé bó ṣe rí wọn ìtumọ̀ yí padà bí ó yí padà bó ṣe rí náà ní àtàrí wọn ní àtàrí fún nìyẹn abẹ́rẹ́ tí wọ́n sọ wípé. سعيد olóríire wọ́n tún lè sọ yí pé sàhídọ́n àbíkọ́ sọ yí pé ṣàhídọ́n ẹ̀rí pé gbogbo ẹ̀ náà tábàdàn àti ọmọ ọmọ arájà lè rúfu pé yóò yí padà bó tilẹ̀ jẹ́ sí pé eléyìí ọ̀nà tó lè gbà wá ó lè wá pẹ̀lú àwọn tó ní intention pé àwọn fẹ́ fi yí ìtumọ̀ padà ó sì lè wá pẹ̀lú àwọn tó ṣe wípé látara ìmùlà ìyá pípé nǹkan fúnra ẹni àbí dídá nǹkan kọ́ padà àti wáyé eré ní tàhárì bákan náà àwa ní àtẹ̀bdìl àtẹ̀bdìl àtẹ̀bdíìlì yìí òun ni kó ṣe wípé ká gbé ọ̀rọ̀ kan kú òun bẹ́ẹ̀ ká gbé mi sí ayé tẹ̀bdíìlì kẹlìmà ká yọ kẹlìmà lódìdí ká sì gbé mi síbẹ̀. gbogbo eléyìí ọ̀sẹ̀lẹ̀ nínú ìwé wọn. bákan náà ẹ̀ẹ́dì pé kẹlìmà èdè lárúbáwá gẹ́gẹ́ bó ṣe wà nínú Yorùbá náà tá a bá ní tá a bá sọ yí pé owó owó owó ẹni pé mẹ́tẹ̀ẹ̀ta ọ̀kọjá ó àti wí àti ó abẹ́ẹ̀nà kan ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ṣùgbọ́n àwọn tí wọ́n bá mọ àmì ni wọ́n lè mọ bí wọ́n ti fẹ́ wọ́ tẹ́wá ní owó owó owó ẹni pé ó ti ní àmì tí wọ́n fi wọ́ mẹ́tẹ̀ẹ̀ta àbẹ́ẹ̀kọ́ níbi tó owó wá wà táwọn wá sọ wípé owó ni ẹni pé àmì ẹ̀ ti yàtọ̀ bẹ́ẹ̀ náà nínú èdè lárúbáwá àwọn nǹkan mi bẹ̀rẹ̀ níbi lárúbáwá àwọn kẹ́lìmọ̀ mi bẹ̀rẹ̀ níbi èdè lárúbáwá tí wọ́n bá gbé kalẹ̀ bẹ́ẹ̀ náà ló sì wà ní gbogbo èdè nínú àwọn èdè tí wọ́n fi sọ àwọn òwe náà kalẹ̀ ó wà nù bẹ́ẹ̀ náà lẹ́pẹ́ tí wọ́n bá ti lè yí aráka kan padà nítọ́gba fati àtà bá ti lè fún kẹ́sírọ̀ ìtumọ̀ lè lè yí padà ńgbà mí o nítọ́ bá àtà fún dómà ìtumọ̀ lè lè yí padà torí ìdí eléyìí gbogbo eléyìí ló ṣẹlẹ̀ nínú ìwé wọn ṣùgbọ́n ọlọ́run ọba àlejò ọlá ó fún àwa ní ìfọ̀kànbalẹ̀ ó ń sọ ọ́bà nẹ́bí yìí pé gbogbo eléyìí tó ṣẹlẹ̀ sí wọn yẹn gbogbo èyí tó ṣẹlẹ̀ sáwọn wọn yẹn kò lè ṣẹlẹ̀ sí ìwé tiwa iná nánú na zàlínà bí kẹrọwà iná làwọn láhàfíìdùn. iná nánú na zàlínà bí kẹrọwà iná làwọn. ọlọ́wọ́ bá lékè ọlá sọ eléyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà làbá wa Ibn Kathir wọ́n wá sàlàyé fún wa wípé ní ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá sọ yìí náà nípa àwọn Yẹ̀wúdí yóò máa jẹ́ wọ́n ni wà fi ádá tàzír lèlè ùlàmá wọ́n ní eléyìí ń jẹ́ ìkìlọ̀ fún gbogbo àwọn àfáà náà. ayin yasluku masilaka um fayusiba um ma afọba um. Amẹ́ríkà wọ́n lọ́dọ̀ gbogbo àwọn àfáà náà pé káyìn náà ọmọ gba ọ̀nà táwọn wọ̀nyẹn gbà kí n tọ́ bá wọn kọ́ mọ́ bàbá yìí náà. Fa'alali ulama ọ̀dọ̀ gbogbo àfáà. an yabudulu máa bí àìdí ìmínàlẹ̀ elminafi kí wọ́n máa ná lọ́dọ̀ wọn nínú mà eléyìí tí ó ń èèyàn láǹfààní ká máa àwọn èèyàn sọ́nà òdodo ká fi dúdú pé mo bó èèyàn má torí gbà lọ́wọ́ àwọn èèyàn ká máa ọ̀rọ̀ ọlọ́run má torí látara bẹ́ẹ̀ àdìsí kan wá wá lọ́nà tó pọ̀ ló gbà wá ṣùgbọ́n eléyìí tá a fẹ́ mú yìí ó wà nù tíra bá wa Abu Dawud àbá wa Tirmidhi Ibnu Majah ó wà ń bẹ́ẹ̀ àbá wa Abu Hurairah ni wọ́n gbà kọ́lọ̀ ńkọ́ bá yẹnu sí wọn. wọ́n ní alìnàbí sallallahu alaihi wasallam anábì máa ń sùn ilà á ilmi ẹni wọ́n bá béèrè táwọn èèyàn bùkátà ìmọ̀ kan lọ́dọ̀ rẹ̀ pàápàá jùlọ nípa ìmọ̀ ẹ̀sìn tó yẹ kó sàlàyé ẹ̀ fáwọn èèyàn kó yá àwọn èèyàn irú ẹni bẹ́ẹ̀ fákàtàmà wú ó wá pa á ẹ̀rí ọ̀dàsọ bò ó kọjá àwọn èèyàn etí ń bẹ́ẹ̀ nù ìmọ̀ kò jẹ́ kí nǹkan yẹn ká sí ilé òtún fáyé gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé àwọn táwọn láwọn ń pera wọn ní àfáànù jọ inú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ lẹ́nìí nítorí wọn bá àlẹ́ kí ọlá sọ gan wọn sọ báwọn èèyàn ó ti ní ẹnu bí tí wọ́n mọ̀ kà mọ́ wọn ní kàdú lọ torí pé ìwọ̀n nìkan lọ́ọ́ káwọn èèyàn mọ̀ ẹ kà á sísàlẹ̀ ń kò nídìí ẹ má ò lè lọ sàlẹ̀ <laughs> wọ́n sọ pé tí wọ́n bá fi lè kà á lọ sàlẹ̀ àṣírí tú àwọn oníkà lọ́la wọ́n mọ̀ láàrin láàrin ni fún àwọn tòun ti bó jẹ́ ti yọ pọ̀lọpọ̀ padà ń náà táwọn náà ti débò míì torí pé màá rí gbá mi táwọn tó ń mọ̀ nípa ìwé náà tẹ́ bá tó kà á fún wọn wọ́n sì sọ pé àwọn ọ̀ka ilé ìfáwọn rí tó bá ló jẹ́ pé ìsìláàmù dáa pọ̀ òun ní tẹ̀síìrì lábẹ̀rẹ̀ yìí fún wa bó tilẹ̀ jẹ́ sí wípé tí n bá wọlé ìta ẹsẹ̀ dé sọ́tò alìmọ́rọ́ nìyí ló sí ń bí yìí lásán náà báyìí lóko bá tẹ̀síìrì ka ẹ̀ àrùn àbí nǹkan lélẹ́yìí ló sí ó yẹ kó tó bẹ̀. bákan náà a sì ti bẹ̀rẹ̀ rẹ̀ ká tó dó sí mo ti ṣe é náà bí ọdún mẹ́rin àbí márùn náà láràárọ̀ mi ní mọ́sálásí ansarudin àti ṣe bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ tó yẹ pé bá ti bẹ̀rẹ̀ láti gbà náà náà là ń bá lọ yìí láti kọjá alimọ̀rọ̀ láti gbà náà ti sùn. ṣùgbọ́n tá a fẹ́ lòun bí eléyìí ni wípé àǹfààní tó wà ní ìsìláàmù nìyẹn ẹ má kàbì kan òsì rẹ kò sí tèmi alukuran ibì kan lọ́wọ́ kà lọ́wọ́ ajọ́ ya wèrè táwọn èèyàn ìsọkúsọ ni o kò sí ibì kan tèmi kànú alukuran ni o níbalẹ̀ nìkan tọ́jà mùsùlùmí tọ́wọ́ ayíwọ́ fún wọn ó ti kàntó ẹ̀kọ́ kànú alukuran kò sí tèmi alukuran tọ́ba lọ sàṣàkùsà tọ́ lọ káwọ́ pa àlìjẹ̀nu tálìjẹ̀nu yọ sí détọ̀ èyí wọn ló kù kò sí ìhun náà alukur'an pé a ah, ó ti lọ ka mo yẹ ká náà alukur'an ìsọkúsọ ni ẹ má sọ bẹ́ẹ̀ má o tọ́ba ètò lọ sọ bẹ́ẹ̀ òun fi ń hàn wá nìyẹn pé àwọn ibìkan bẹ tó pamọ́ náà alukur'an tàyè fẹ́ẹ́ nù kàn kò sí ní tàyè ká náà alukur'an torí ìdí eléyìí àwọn àǹfààní tó wà fún wa nínú ìwé wa òun lélẹ́yìí pọ́lọ́mọba àlekè ọlá ó ti alukur'an níwèé dáàbòbò anábì sallallahu alaihi wasallam anábì wá ní gbogbo ẹni tó wá jẹ́ sí pé àwọn yẹn bùkátà ìmọ̀ wọ́n béèrè àlàyé àyà kan lọ́dọ̀ rẹ̀ tó mọ̀ wọ́n béèrè àdìsí kan lọ́wọ́ ẹ̀ tó yẹ kó kà báwọn èèyàn ó wá fi pamọ́ ọ̀ká yawma al-qiyamah ó lè jámi yawma al-qiyamah bèlè jámi min nari irú ẹni bẹ́ẹ̀ ó lè jámi wọ́n fi sẹ̀kẹ̀sẹ̀kẹ̀ wọ́n fi dèrú ẹni bẹ́ẹ̀ níjọ́ pé ní alìkìyàmà pẹ̀lú ìjánu sẹ́kẹ̀sẹ̀kẹ̀ yìí òun náà wá ni wọ́n fi jù sínú náà abẹ́rẹ́ nìkan wọ́n dèrú ẹni bẹ́ẹ̀. ó fi ìjánu sẹ́nu rẹ̀ yẹn òun náà wà fi wọ́ ọwọ́ nu náà jẹ́gun dàrí kìámà torí pé kẹ́nẹ́ torí pé ó pa irọ́ torí pé ó pa òdodo má gbogbo wa náà wọ́tọ̀ já bá torí ń tọ́ fẹ́ jẹ́ àbí torí ń tọ́ fẹ́ jẹ́ èyí tó wá jẹ́ òdodo ọ̀rọ̀ òun pa á má ọ̀sọ́ fáyé lọ́mọ tí ó kan gùn wọ̀ náà nìyẹn o kó kálukú wa náà káwa náà sọ́ra káwo nítọ́lọ́ ní yóò kángun wọn yìí gbogbo ọtí wọn náà bá ti rí bí wọn yóò bá wọn náà o ọlọ́run wa ń tẹ̀síwájú pẹ̀lú àyàtọ̀ tẹ̀lé ọlọ́run bá lè kọ́lá tó ń sọ fún wa yìí pé. yàtọ̀ àjọ láti mú un náà lè rí náírà kìlọ̀ fún wa níbí ó sì tún tún ṣe tẹ́sílì àbá nẹ́bì àwọn ìjọjú ìwà eléyìí tó wà lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n máa ń ṣe nínú lójú ayé ànábì sallallahu alaihi wasallam kí ni ìṣesí náà òun náà ní nǹkan tí wọn ò ṣe òun sì lẹ́kọ̀ọ́ máa fi yín àwọn. ẹ̀rí gẹ́gẹ́ bó ti kọ́ mà lónìí lọ́dọ̀pọ̀lọpọ̀ náà náà. àwọn kan ní àwọn wà gba glory àwọn yẹn. eléyìí tá à ń wí yìí ọ̀pọ̀ láwọn ìlú kan láwọn ìlú tá à ń sọ yìí àjòjì wàhálà àjòjì ọmọ sásìn sásọ̀hún tó àwọn ni wọ́n fẹ́ jọ̀gá nínú òṣèṣì wọn nìyẹn àwọn ni wọ́n awùkọ ẹpá àwọn làwọn máa gba glory gbogbo àwọn nǹkan táwọn yẹn bá ṣe eléyìí náà ká má jọjọ wá lójú kò sẹsẹ bẹ̀rẹ̀ látọjú ayé ni bá wa ń sọ bá yìí pé má ṣe máa rò wípé ní alladhina yafrahuna bima ta'u àwọn tí wọ́n máa dunnú àwọn tí wọ́n máa yọ̀ sìnkìn. nínú àwọn nǹkan tó ṣe wípé wọ́n bá wá bá wọn tí wọ́n fún wọn àbí nǹkan táwọn náà bá rí mú. àwọn tá a sọ yìí wọ́n nífẹ̀ẹ́ kó ṣe wọ́n máa yin àwọn pẹ̀lú àwọn nǹkan tí èsì àwọn ni wọ́n ṣiṣẹ́ nípìnlẹ̀. bàlá tàǹdàbà náà bí mà bá dàbí mìíràn làǹdà. ìrà nẹ́bí má rò pé àwọn tá a sọ yìí má rò pé wọ́n lè là níbi ìyá ọlọ́run. wàlá òun àdàbùn àbí. ọlọ́run ni lọ́ọ́ mọ̀ pé ìyá ẹlẹ́ta ẹlẹ́rọ yóò máa wà báwọn tá a sọ yìí. wàlíláì. ẹ̀rí ayàtà kàyí ọlọ́ọ̀bà àlekọ́ láwá fẹ́ fi agbára rẹ̀ tó fi mọ nǹkan yìí ó bẹ́ jẹ́ ká mọ̀ ó ní wálé láyé múlùkù sàmà wá tí wọ́n lọ ha bù. òun ọlọ́ọ̀bà lòun nìkan pa sánmà àti ti ń bẹ́ nù lẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa níní kápá nǹkan wọ́n lè sọ fún wọn náà kí wọ́n náà sọ pé èmi mo ní fóònù yìí níní tó ní màjàzíyà ni o níní àkíkí ọlọ́wọ́n bá ló ní o ṣùgbọ́n màjàzíyà ìsìnádán ìlẹ́yìká mùsùlùmí pàkọ́t sọ́dọ̀ tiẹ̀ ah, fóònù tó lè pa ọ́ àmì àti fóònù ti pa tí wọ́n níbi títí tẹkiníkà lọ ibi wọ́n ti plọ́gì ẹ̀ mọ́ iná ló ti fẹ́ẹ́ rìsíìfù kọ́ọ̀lù ní fóònù ló blò máa lórí ó sì gbàgbẹ́ gẹ́sàrì kìá wọn àbá ah, ẹ̀pọ̀ wọ̀ lónìí ká pa lórí ẹ̀ nìkan yẹ kó blò. àbẹ́rẹ́ gan tó a yẹ pé wọ́n ló ní kápá ẹ̀ mọ́tò téèyàn ní ẹ̀rí mọ́tò téèyàn ní fúnra ẹ̀ tó a yẹ pé fúnra rẹ lọ́lọ́ kó rà wọ́n lọ́lọ́ rà fúnra rẹ àbẹ́rẹ́ ọwọ́ abẹ́ wà wà pé èmi mo ní ó sì lásìlẹ́ǹtì ọgbà bẹ̀ kán lẹ́yìn àbí àtọ́ ẹ̀kọ́ wọ̀ lọ́ba ní ó yẹ kó sọ ń gbọ́ ọ̀gbọ́dọ̀ láti ẹ̀ǹtì ẹ̀ o mo fẹ́ wà wà kú mo ṣe ní mo fẹ́ mo ṣe ní capacity tó ó yẹ kó sọ tó yẹ kó bá ní ọba ní mílíkù lórí ẹ̀ ìyẹn mílíkìyà rẹ̀ ó wà lọ́wọ́ rẹ̀ obìnrin yìí pé a pé mílíkìyà tó ní àkìkìyà tó ń lillahi subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ti lónìí eléyìí tá a ti ń sọ yìí ó ń júwe agbára ọlọ́run ọba torí pé láti jẹ́ tọ́lọ́run ọba àlejò ọlá ti ń sọ wípé ní lillahi mulku samawati wal ardi ìkápá sánmà àti ìkápá alẹ̀ òun lòun ní láti jẹ́ tọ́lọ́run ti ń sọ ààrẹ nìkan kọ́ bá fàáwù ẹ̀rí láti jẹ́ tí Allah ti ń sọ pé òun lòun ní ìkápá sánmà àti ilẹ̀ ààrẹ nìkan kó yọjú wọ́n bá tó bẹ́ẹ̀ wọ́n tí wọ́n bá tó bẹ́ẹ̀ ilẹ̀ àdúgbò yín tó rí pé ó wà ní gbansasa tí ò sí nǹkan kan lórí ẹ̀ wọ́n tó bẹ̀ wọ́n lọ já búlọ́ọ̀kù sórí ẹ̀ lọ́la kọ́ ọ̀kan sí ẹ̀ já búlọ́ọ̀kù sórí ẹ̀ lásán má sì kankan o sákẹ̀ já búlọ́ọ̀kù sórí ẹ̀ ó rí i pé nísìn làwọn tó ṣe kẹ́nẹ́ làwọn tó nílẹ̀ nísìn wọ́n wà ojú sọ pé ẹjọ́ ẹkó búlọ́ọ̀kù yín kó bá fẹ́ lulẹ̀ nísìn lórí táwọn akọ́sọ̀kan pé a lo ilẹ̀ yẹn níbẹ̀ tó bá rí bẹ́ẹ̀ mẹlẹkì ìyàtọ̀ ni àkùkì ìyàtọ̀ ni lè láàyè tó há ìwà tààrí ìníkàpá tòdodo ọlọ́run bá yẹ lé o lóbi jẹ́ títí pé ọlọ́run bá lè sọ láńtọ́ àgbọ̀ fọwọ́ báyà láti gbọ́ tó fi sọ tí ó sì sẹ́yìn kan tó lè yọjú wípé àwọn jọ bí tọ́ba ẹgbẹ́ nìkan náà bá tún ní ìlú yóò ti ọdún láti lọ yìí abẹ́ ìwà tí kúránì ti sọ̀kalẹ̀ ọlọ́run ti fi sọ́ọ́ bìbọn lẹ̀ ṣùgbọ́n láti ẹgbẹ́ ìtọ́dá sí wa lójú pípé ní ọlọ́run bá lè sọ láti ń sọ láti fi one thousand four hundred fifty pẹ̀lú ìdúró yẹn ọdún ìjírá bẹ̀rẹ̀ pátánà ti lẹ́yìn mọ́ta màdínà kọ́ ọdún ìjírá bẹ̀rẹ̀ pátánà ti lẹ́yìn màdínà abẹ́kọ̀ òun ni a ń ka fourteen forty six abẹ́kọ̀ àbẹ́bí ti lọ ọdún mẹ́tàlá ní mọ́ta sábàáàdì ọdún mẹ́tàlá máa kọ ní forty six yóò máa jẹ́ kẹ́ni yóò máa jẹ́ fourteen sixty nine lọ́dọ̀ ìgbà òun tí mo ti rí lẹ́yìn òun wà ní mo ti mo máa bá ti mo ti rí yẹn. àtìgbàgbọ́ kùránì ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọba àlejò láti ń sọ yí pé lílá ìlú ìlú sáà wà ní wàlá àwọn. wà lílá ìlú ìlú sáà wà ní wàlá àwọn. àti pé ìtàpá sọ́nà àtìlẹ̀ òun ọlọ́ sílẹ̀ tí ń sọ yẹn ó fẹ́ jẹ́ káwá mọ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ sí pé ìdí mú bẹ nínú sọ́mà àwọn ìdá kan tó bẹ nínú sọ́mà tí wọ́n ń gbé lẹ̀ àwọn kan bẹ nínú ọlẹ̀ tí wọ́n ń gbé nínú ọlẹ̀ tí gbogbo wọn ti tó ọlọ́run wá kọ̀dí wọn alágbára lòun. eléwọ̀n wa jẹ́ àmà wípé ní tọ́lọ̀ bá àdéhùn ọlábá fi pé alágbára lòun lórí gbogbo nǹkan kò ní àwọn ọ̀gá tó bá jẹ́ ká bẹ́ẹ̀ ó hàn wá wípé ní kíni ó hàn wá wípé ní gbogbo tó wù ká lè máa lé láyé agbára tó lè fi tẹ̀wá lọ́wọ́ gbogbo tí ó ti tẹ́wá lọ́rùn láyé tó pẹ̀ pẹ̀lú wa agbára kókó ó wà lọ́wọ́ lọ kò sí kẹta tẹ́tà lé ká láyé kò sí kẹta tẹ́tà ń ronú sí láyé kò sí kẹta tí ń lé ẹ̀dá sí tó wá lè bọ́ nínú agbára ọlọ́run wa. Wọ́n lọ́wọ́ àwọn àlàgbèrè. المرسلين Ibá àwọn ayé wọ̀nyí, tọ́lọ̀ bà lè jọ láwùjọ ní tó di agbára ẹ̀. Ìyẹ́ òjẹ́ ká mà ní pé ajẹ́kọ̀kọ̀ sí tó lè máa fi wá láyé tọ́yẹ lé wa kó ìwájú ọ̀rọ̀. ó tún fún wa lọ́dọ̀ lórí kọ́ ọba àdéjọ ọlá ó ti sọ agbára rẹ̀ ó ti tó òṣìṣọ́ wa. ká tó lọ níbi àwọn àyà yìí. àyà èyí ta kàlẹ́ gan kọ́mọ ọba àdéjọ ọlá tó ń sọ ìṣesí àwọn kan fún wa tó lè kó tó ń ṣe sí wọn òun náà ni kó lè pé tí wọ́n ṣe. yọ̀rọ̀ òun rẹ̀ máa. yọ̀rọ̀ òun wá ó lè bá wọn làwọn gba gílórì iṣẹ́ táwọn àgbà ti ń dé bọ̀ ẹ̀ka àti máa bá tẹ́ bọ̀ láàrin iye ọdún mẹ́wàá tó sì máa bàbá kẹ́ni oṣù wàhálà ló sọ̀rọ̀ ṣùgbọ́n ọmọ lóṣù rí ẹni ẹni tó rọ́pọ̀ lóṣù rí ẹni bá tẹ̀. òun ni wọ́n yè lórí ẹ̀. ọ̀rọ̀ ọba àwọn sọ ábà nínú àdíjì àbá wa ti gbónú lọ ha kiri bó tilẹ̀ jẹ́ sí wípé àwọn ní nínú àwọn àlàyé ẹ̀ àbá kẹsí wọ́n ní àlàyé àti ìdí pé àwọn ò bá lásù èyí gangan nínú ọ̀rọ̀ sọ̀hí muslim bákan náà wọ́n ò sọ wípé àìrínú sọ̀hí bùkọ́rí yẹn wọ́n ní àwọn tó sàárì yóò àdìsí wọ́n ní wà pàtàkì àlàáfẹ́ ibn Kathir sí nípa ti àdìsí àlùfákọ́rọ̀ ìsọ̀hí wọ́n ní wọn ò ti sẹ́yìn délẹ̀ tán tí wọ́n fi sọ ikú wà ní ọkọ̀ yìí láì yẹn sọ yìí wọ́n wá sọ ikú bẹ́ẹ̀ wọ́n torí pé àbá ìmọ̀ bùkọ́rí ọba ìpìlẹ̀ àdìsí yẹn wá mìràrá mìràrá ọba wa tẹ̀léra wọn tẹ̀léra wọn lóòótọ́ mo rò pé ṣùgbọ́n àwọn ti adáàtì fẹ́ wà bẹ́ẹ̀ nọ́ọ̀sì yẹn ìyẹn nínú sọ èkó sí ìlú wa wọ́n ti bá kan náà ó tún wà nínú síra bá wa ìmọ̀mù ahmed kọ́nà kọ́ bá yọrí fún wọn. torí ìdí eléyìí wọ́n ní àdíjì yìí bá a ti sọ wípé náà ti sábà wa sáàbì ìdúró ha sí i. wọ́n náà níbi sọ́mọ́ bá wa ní wọ́sílà àníbi ní màníjà dáhà wàtàǹkà bílà lè yàtàkà àtàrọ̀ bíhà. لم تزيده من الله إلا قلة صلى الله عليه وسلم Ànábì ní gbogbo ẹni tó bá jẹ́ sí wípé ń pàpè mára irọ́ ẹ̀yìn àpè mára rọ́ ó máa ń pè mára ẹ̀ kágbé láti fi kéékèèké sí ẹ̀kọ́ ọmọ mi ẹ̀ máa wùkà ọmọ mi bẹ ẹ̀mẹ̀mọ́ kọ́dà ọmọ mi yóò fi àwọn àbúrò rẹ̀ ṣiṣẹ́ yóò fi àwọn àbúrò rẹ̀ ṣiṣẹ́ táwọn òbí wọn bá wá dé òun náà wà ká wọn ní bẹ́ẹ̀ ní àwọn aláta ọ̀rọ̀ oṣù wàhálà ilé ẹ̀rọ wàhálà àwọn àbúrò wàhálà ọkàn ara ẹnu kékeré kan lọ́kàn wá òbí wọn dé òun ni wọ́n bá ìdíjì ń ṣiṣẹ́ lọ́wọ́ rẹ̀ àwọn àbúrò ti ṣiṣẹ́ látàárọ̀ bẹ́ẹ̀ náà ní ìdíjì ẹ̀mí ní àlàyé lẹ́yìn àwọn tó ti tó wàhálà tó wàhálà tó wàhálà tó wàhálà máa ń wájú wájú wàhálà tó wàhálà wọ́n wá pépépé náà yọrí ẹ̀ àbí gbàtí kẹ́hùn bá bá yọrí náà yọ wá da ara papọ̀ máwọn tó ń jẹ́ nígbà tí wọ́n tó dé ẹ̀ yóò wá da ara papọ̀ dé. àdébìyí gbogbo ẹni tó bá jẹ́ sí àgbèmára irọ́ náà ní pé etí òde ní fóònù òde láti lè fi wá kọ́pọ̀ kọ́pọ̀ níbi irọ́ yẹn yálà owó kan àpálẹ̀ kan ní wá ni àgbéga kan ní wá ni èyí táwọn sọ yìí sọ̀rọ̀ olóṣèlú wa gẹ́sà wọn ni wọ́n ṣe wọ́n lọ ara tí wọ́n síbẹ̀ pàwọn làwọn ṣe torí wọ́n fẹ́ lórí àwọn ẹ̀rẹ́ ẹ̀tún wo kọ̀ọ̀kátà fún ti ráì ẹ̀tún wo gbogbo àwọn máa ń ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ àwọn ọmọ yìí o. wa ń gbogbo ẹni tó ọmọ wa ṣe bẹ́ẹ̀ láti fi wá lámùtẹ̀ zidi wúmínà lọ ilà kìlà ẹ má rò kó lè róore kan látara ti ṣe yẹn o. ewé ata yìí tá kéétà tààdì ẹ dákun ata tí wọ́n sọ yẹn àwọn ata wẹ̀rẹ́ rí pé ata mélòó lè wí ata fi wí ata di ata ó kò lè yàwé àgò lè ìtumọ̀ ni wípé gbogbo eléyìí ti ń ṣe yẹn náà nígbà tó fi ń kóbá náà ni tó kẹ́ni tó fi wọ́n ní irọ́ tàbí ilé tá fi ma jàmá kìnnà pé ìrì ni ó ilé tá a fi tọ́ ma ìrì ni ó wo bá fi irọ́ kó ọ̀tàn rẹ̀ ni o. ẹ mọ̀ yí pé gbòǹgbò ala òwú aláǹtakùn ni kí wọ́n òwú aláǹtakùn ni òwú aláǹtakùn ṣe kó sì lágbára bẹ́ẹ̀ yẹn fẹ́ já òwú aláǹtakùn ṣe kó àṣẹ máa lọ́wọ́ sani tó bá ti jẹ́ sí wípé òwú aláǹtakùn tó fẹ́ já nù lé rẹ ọ̀sẹ̀ ń sẹ́ ń lọ wá sà kó o tó rí aláǹtakùn rẹ a sí wípé ajẹ́sí wípé yọ lẹ́sẹ̀ ńlẹ̀ fún ọ tọ́ba tí wàá lẹ́sẹ̀ bẹ́ẹ̀ màá pé kò lè lẹ́sẹ̀ ńlẹ̀ o kò lè lẹ́sẹ̀ ńlẹ̀ o ọlọ́wọ́ bá àlekẹ́ ọlárúgbó àwọn tọ́ba ṣe báyìí kò lè lé wọn kún ní nǹkan kan o kò lè lé wọn kánú nǹkan kan níwájú ọlọ́run ìwáyà káàdìsì yìí fi wá ìwáyà tó pọ̀ ni nínú ọ̀rọ̀ míì tó tún wá lórí ẹ̀ wọ́n ní ìyẹn ní ń ṣe papọ̀ máa hàn áyàtà àti kọ́kọ́ kà sẹ́yìn wípé ní wàá ìdí akọ́dọ̀ lọ́wọ́ mi dákọ̀ lẹ́bí náà ó tùrì kìtàbà. وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبينه لا تحسبن الذين يبرهون بما أتوا ويحبون أن يهمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم. gẹ́gẹ́ bá a ti ṣàlàyé fúnra wa nípa ìṣesí àwọn yẹ̀wúdí wípé tí ń wà á parọ́ ẹ̀ wà padà tí wọ́n béèrè béèrè lọ́wọ́ wọn ntí sí ni wọ́n ma sọ èyí tó wà mbẹ̀ wọ́n padà àbáwá ọba sí wọn sàálà ń wù nàbí yìí wa sallam an shay'in wọ́n ya bí béèrè béèrè kan àwọn kan fàkàtà mú ìyá níta béèrè wọn yẹn wọn ò rí sọ wọn wọn máa wọn sọ. Wa akpọrọ ubi gọ́ẹ̀rì yìí wọ́n wá sallallahu wa sallam. fàkọ́rọ̀jú kọ̀dí àwòrádà u àńkọ́dí àkàbàrú u wọ́n wá jáde ń bẹ̀ níjáde wípé àwọn ti sọ akpọrọ ubi béèrè pé wọ́n àkàbàrú u bìmọ̀ sàádà u ánìwò àti táwọn ti So. wàtá amadu bi dálíkà ilé yìí ẹ̀rí wọ́n wá fẹ́ gba ẹ̀yìn látọ̀dọ̀ anabi pẹ̀lú nǹkan tí wọ́n sọ yẹ pé ẹ̀ dáadẹ́bí bẹ́ẹ̀ làwọn ti sọ abẹ́rẹ́ nǹkan wọ́n fẹ́ máa gba ẹ̀yìn lórí nǹkan yẹn kọ́lá wà fárí rúbì má àtàwọ́ mí kìtì má nìyẹn wọ́n tún wá ń dunnú wọ́n wá ń yọ̀ pẹ̀lú tí wọ́n mú wá níbi irọ́ tí wọ́n pa níbi dídé kíni o níbi pípa òdodo tá ànábì béèrè lọ́wọ́ wọn tí wọ́n pa mọ́sàǹsọ̀ rẹ̀ wọ́n fẹ́ máa dùnú lórí ẹ̀. wọ́n ní eléyìí nínú ìtumọ̀ kan ní tọ́ba ayà yìí. omi náà tó wá tó wà náà sọ ìwọ́rí eléyìí tá a sọ sẹ́nìsìn ọ̀rọ̀ àbáwa ètò àbá rọ́ọ̀tì ọ̀gbọ́n ayọ̀ wọ́n lẹ́yìn náà wà ní sọ́yìn ìbọn bákàrà rẹ̀ eléyìí ta mẹ́ta yìí pẹ̀lú láti dúró lórí àyà yìí pẹ̀lú ẹ̀gbà wá ọ̀rọ̀ tó wá lọ́wọ́ lórí tó bá wà rí ọ̀tọ́ láti láti fọ́ wa kálẹ̀ ní tẹ̀síwájú wọ́n ní àdébí tó bá wà rí ọ̀tọ́ láti àbáwà àbúkà ẹ̀sìn lórí àwọn ọmọ ẹ̀lẹ́ ìwà wọ́n láwọn kan nínú àwọn mùnáfìkì ká lè mọ̀ yí pé ìtẹ́sí burúkú ni ìtò òfé kò ní máa gbẹ̀yìn ẹ̀. Òṣà ti kélé ẹ̀ka gbogbo wọn máa ń tọ́jú ọba àdébẹ̀rẹ̀ lọ́wọ́. Ó fọ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ti tẹ́. Àgbọ̀fọ̀ àbúrò rẹ̀ ti tẹ́. Ìwọ náà wà gbẹ̀yìn lọ́dọ̀ àwọn òbí nígbà tí wọ́n lọ sí. Àbí ìwọ àbí ìwọ ti kéré náà lọ́kọ́ àwọn ẹ̀gbọ́n ló ń jẹ́ àbúrò ní ìfẹ́ àwọn àbúrò ní ọ̀fẹ́ ìlú làwọn òbí. bẹ́ẹ̀ náà ni lọ́gbàrá sí ìṣẹ̀dá àwọn ọ̀gálẹ́wọ̀n ti ṣiṣẹ́ káàkiri ṣùgbọ́n ìṣẹ́ tí ó lórí ẹ̀yìn rẹ̀ yọ̀mọ̀ gbẹ̀yẹ̀ wọ́n àwọn òní gbórúkọ àwọn tó ṣiṣẹ́ abẹ́ẹ̀ta orúkọ àwọn tó ṣiṣẹ́ pọ̀ ní gbogbo ọdún gbogbo eléyìí àbùsí ni àbùsí ni ìdísí àwọn mùnàfíkì àbípa bá pépè iṣẹ́ iṣẹ́ olóore ọkùn onímù òní dábí ṣùgbọ́n nígbà tí àǹfààní rẹ̀ bá dé ọmọ ìjà ìfúnjẹ náà kọ́ bẹ́ẹ̀ lórí àwọn ẹlòmíì nígbà tí wọ́n bá pè wọ́n títí sí olóore wọn ní dáhùn iṣẹ́ tó yẹ kí wọ́n lọ pa ọkọ̀ péjọ sí bí a bá pè lọ́dọ̀ rẹ̀ ó lè kó wọ̀n ráyè yóò sá wà ẹ̀sìn ìdìkan tí ó wù fún wa wọ́n bí ọ̀dá ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ àníyàn rẹ̀ lórí ẹ̀ tí ó lè sùn náà bìkínà ní o oníṣẹ́ àwọn náà bìkínì yẹn ìṣẹ́sẹ́ àwọn náà bìkínì

kejì náà pé ọmọ ìlú ìṣẹ́sì kan padà kàfí orí abẹ́ǹtà ìtí wọ́n wá ṣe ní wípé wọ́n mọ̀ wá wá wọ́n mọ̀ wá kẹ́lẹ̀ wọ́n mọ̀ wá ẹ̀sùn láti lè pádọ̀ wọn tó bá ti ẹ̀ jẹ́ sípẹ́ bá padà kàfí orí ẹ̀ tẹ́ẹ̀ fi wá ní wọ́n ní wọn ọba yín ṣe nǹkan yẹn wọn ọba yín lọ́wọ́ sí nípìnlẹ̀. ẹ máa rí láwùjọ ẹ máa rí ládùúgbò eléyà máa wáyé dáadáa bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá àdìgbà kálọ̀ máa ń pèsè ìmọ̀ láti fi o. eléyìí ni kátà lẹ́yìn sọ fún wa níjà sábà mú sàáyé ìdàlẹ̀ fún sígbà wáyé. gẹ́gẹ́ bọ́lá ọba àdìgbà yẹn fún wa yẹn pé àwọn wọ̀nyẹn ìlà nẹ́bì mẹ́jì ọba àwọn tó jẹ́ márùn ún báwọn tí wọ́n tún ló wọ́n máa tẹ́kọ́ máa ní àwọn lórí iṣẹ́ tí wọ́n ò ṣe yẹn márùn ún wọ́n lè pọ́n sí ìyá ọlọ́run wọ́n lè pọ́n ìyá tó tóbi yóò jẹ́ tí wọ́n rú. àbáwa abúsàárì abúsàárì ìdàlùkúndé pàìsọ́lẹ̀ gan wọ́n láwọn sábà mọ̀nàbìbí lákòókò àdẹ́bí sọ́mọ̀ bá wà lè wọ́sọ́là ọ̀nìkánu ìdá kọ́ra jàrọ̀ fún ìwà ìsọ́mọ̀ bá wà lè wọ́sọ́là ìdàlùkọ́sì táà náà ti bá lọ sójú ogun kan ẹ̀rì àwọn mọ̀nàbìbí táwí wọ́n láwọn mọ̀nàbìbí táwí yìí sàkátà fún ánìwò wọn ní lọ ẹ̀rì wọn ní bá wọn lọ bí wọn bá wá lọ wọn ní sọ pọ́npọ́ wọn lọ bálẹ̀ bá wá darí ojúlé padà wọ́n bá ní wúrú bí màkà áìdí kìláàbì rọ̀túlì láì sọ́nà wá wà ní ọ̀sán náà wọ́n mọ̀ wá dúró sí wọ́n mọ̀ yọ̀ sí pẹ̀lú tí yòókó lé tí wọ́n yòókó lé tí wọ́n ya pa títẹ̀ náà lórí ìjọba náà lọ. Bàyá àkọ́ni ọ̀rọ̀ fún mi wá ní fún mi wá wá rí mi sílà. Bá a náà ìgbà tí wọ́n wá dé padà sára ìdarí omi. Bàyá àkọ́ni ọ̀rọ̀ fún mi wá ní fún mi wá wá rí mi sílà náà lọ́yìn. Táà náà ìgbà tí wọ́n darí omi. Èyí sádàrú ilé Èyí sádàrú ilé. Wọ́n máa wá

á ní ma mà tún bì máa lábẹ́ wà fẹ́ kó ṣe pé àwọn náà fẹ́ pa ẹ̀yìn àwọn náà fẹ́ pa glory eléyìí táwọn lọ wípé ni wọ́n kọ́ pa àwọn bèbè abẹ́sẹ̀ ẹ̀yìn táwọn náà fẹ́ gbà nìyẹn ẹgbẹ́ mú kẹ́sì tó táwọn nìyẹn wọ́n máa fẹ́ kó ti bá wọn ta ẹ̀yìn lórí nẹ́tíwọ̀n gbogbo ọ̀sẹ̀ tí wọ́n náà máa gbé ètò wọ́n nílò àwọn àkàlé lórí tí wọ́n ní wọn kú mọ̀ kú wọ́n náà ti tó wọ́n ní kà yẹn wọ́n burú àwọn oṣù wàhálà ń tà wọn. wẹ̀rẹ̀ tó dára ìyọ̀ máa lè máa làwọn ọmọ àlọ́. sábà wá darí ogun gbogbo àwọn akẹ́kẹ́ wá rí púpọ̀ ó tún wá máa wọ́n tún máa wá sí kíni wọ́n máa fẹ́ kó ṣe ní pé àwọn náà ń ta ẹ̀yìn àwọn náà ń ta lórí ogun yẹn. bàbá dáadáa máa ń nà mọ̀ gbé bàbá àgbà ní ìrìn àyà mà yí pé èyí tí wọ́n ṣe yẹn kò lè tẹ́kẹ́ ni kò lè tà wọ́n níbi ìyá ọlọ́run. ìyá ẹlẹ́ta ní ìlú padà wọ́n jẹ́ tiwọn. ọlọ́run bá àdéjọ́ lá ìdí ẹ̀ múlẹ̀ wípé ní bí wọ́n bá tẹ̀ wá bá ọ lọ ogun àti gbogbo àtẹ̀yìn àti gbogbo ẹ̀ lè láyé mọ́lẹ́kọ́ sàmà wá ti wà láàbù gbogbo kápá sí máa ti ilẹ̀ tọ́lọ́ ọba ní ṣe. gbogbo wọn tó ń wá ọlá gbogbo wọn tó ń wá ipò gbogbo wọn tó ń wá ayé lọ́nà ìpè gbogbo ẹ̀ ọlọ́ọ̀bà àlejò ọlá lórí gbogbo ẹ̀. ọlọ́ọ̀bà yìí pé èmi àti ọgbẹ́ kò wá lágbègbè sínú ayé àti tẹ̀lé wípé. sánmà àtilẹ̀ tóun lòun lòun ní dídá tóun dá wọn níbi dídá sánmà àtilẹ̀ yẹn. àmì jẹ́ ìyẹn ni pé sí ó yẹ náà ronú sí nígbà bá ń bẹ lórí pé ah, ah, ọba àdìsọ lájá nílẹ̀ ti kó tó ọlọ́run ti kẹta mú síbẹ̀ ilẹ̀ lọ́nà ọba àdìsọ látẹ́lẹ̀ kò mọ́ ọwọ́ wà bẹ́ẹ̀ bí tí ò kí kọ́kọ́ ilé yẹn kọ́ da tó tó bá ti di àkókò rẹ̀ yóò wọ ilé mọ́ ló ti báyà. ìgbà yà wọ́n fún ọba yẹn láti dáná náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sáré èyí òbí yẹn tó gbé yàgbẹ́. bó ṣe yẹ pé ọlọ́ọ̀bà yẹn lọ náà dá ẹ̀kẹ́ náà kọ́kọ́ bẹ̀rẹ̀ báyà kejì. ṣùgbọ́n ìbáraẹ̀ èyí rẹ̀ kò fún ẹ̀ òun lọ́ba tí ẹ̀ ń báyà ilẹ̀ tó bá tẹ̀ nígbà tó bá tẹ̀ sí ma tó lọ́wọ́ ìtọ́kọ́ yára ìtọ́kọ́ àwọn olóòtú ẹ̀ ń báyà. ọlọ́ọ̀bà yìí náà lọ́wọ́ pàtó ti dáa sílẹ̀ ó sì sọ fún wa ìwé títà tó wù gà yẹn. ẹni tó bá lọ́pọ̀ lọ ẹ kó mọ̀ yìí pé àmì kan ní bẹ́ẹ̀ wọn ti dá wọ ọlọ́wọ́ bàbà nítorí àmì tọ́lọ́ àmì tọ́lọ́ tó yẹ kó dá ìjẹ́ lọ́wọ́ bá mẹ́ láti máa sọ fúnra wa yí pé téèyàn bá rí product tó yọjú èyí ọ̀tà ara ẹ̀ máa tí orí oríṣẹ́ni orí producer yẹn orí ẹ̀sìn pé tó alẹ́kọ̀ọ́ téèyàn bá rí àwọn ọ̀sẹ̀ tí wọ́n ṣe jáde nílé iṣẹ́ àhámà ìpele iṣẹ́ àwọn ọlọ́pọlọ wà bẹ́ẹ̀ ẹ̀yìn ẹ̀wà wọn lò táàmù lẹ́nu ẹ̀lẹ́ òun júwe pé àwọn tó ṣe ọpọlọ wà lórí wọn ẹ̀yìn ẹ̀wà àwọn olùsíjà àwọn ọ̀dọ́ mẹ́rin ti jáde lẹ́nu àhà ṣe bá ń gbé títóbi báwọn tó ṣe ṣe bá ń gbé iyì báwọn tó ṣe ṣe bá ń bu ọlá fún wọn ẹ ò gbà tí fóònù jáde ẹ àti fóònù ẹ àwọn ẹjọ́ ọpọlọ ẹ ìbò ti lọ níbo lè bó lọ. ẹ bẹ́ẹ̀rẹ̀ ṣe èkó ló ń ṣe gbogbo ọrùn kan tí ń lò ó mú láti ìgbà yìí. ọba tó wáyé sí òun náà ni bàbí ìmùsàmà wà á ti wọ̀ ọ́. bàbí ìmùsàmà wà á ti wọ̀ ọ́. ìtumọ̀ bàbí látara kọ́ọ̀lìkù náà ni ṣùgbọ́n kọ́ọ̀lìkù bìdúnì máa dá bìdúnì tẹ̀mùlílé bìdúnì nìbálé sábì òun ni bàdí òun yẹn bìdúnì máa dá bìdúnì nìbálé sábì yẹn tí láyé sí àgbẹ̀kú ìṣàkówó tó náà wà lè abẹ́rẹ́ kò sápẹ́jú òfin katọ́lọ̀ ń wò kó tó dá gbogbo àwọn katọ́ dá. táwa bá rí eré kan jìjà nísìnyí tó jọjú tẹ́ni tí ó ṣe nǹkan yẹn tó bá bẹ̀rẹ̀ sí sáláàdì ìṣẹ̀ fún yín yóò sọ tó rí tó wù tó fi dá gbọ́dá yẹn tó fi ṣe tó ṣe yóò sọ tó wù mí tó tó ṣe. tẹ́ bá lọ wo plane

irin wà mbẹ ayọ̀ wà mbẹ àwọn tó rọba wà mbẹ gbogbo àwọn ìṣàn wọ̀nyí kẹ́sì tara wọn fúnra wọn tó wò wọn ládàra ìpìlẹ̀ kan kò sí ní ṣùgbọ́n ọlọ́wọ́ bá yẹn bàbí ìwúsá náà wà lọ́wọ́ àwọn fúnra rẹ ronú dáadáa ní sáyẹ́ǹsì kó sọ sọ́tà di sọ́mà kọ́tọ́ fún wa pé kò ní sọ́mà ní gbogbo tí wọ́n ti fi díẹ̀ kọ́tọ́ fún wa. ẹni bá lè sọ́tọ̀ fún wa kò sọ́mà yẹn o ìdí kan bẹ́ẹ̀, òkúta wà bẹ́ẹ̀ pépẹ̀ náà tó wà bẹ́ẹ̀ yẹn ìran ìyẹ̀pẹ̀ náà tó pín sórí ti dìbò a ní ilẹ̀ àmà a nílẹ̀ a nílẹ̀ yẹn gbogbo àwọn tó ń ta àwọn ìyẹ̀ta níwọ̀n ọlọ́wọ́n bàyí náà lọ́wọ́ tó ń dá gbogbo ẹ̀ sílẹ̀ إن في خلق السماوات والأرض ọlọ́ni dídá tó ń dá sánmà sílẹ̀ àti gbígbàsẹ́ fúnra wọn ọ̀sán àtòrò tó ń gbàsẹ́ yẹn ó tó ó tó láti dé ní ẹlọ́wọ́ bá náà fún gbogbo ẹni tó ń gbogbo ẹni tí nǹkan ọ̀pọ̀lọpọlọ rẹ̀ láti dé mi lọ́wọ́ bàbá ilé náà tún láti dé lọ́wọ́ bàbá. nítorí àsìkò wa ibi tá a ti dúró nìyẹn ká tó kọ́kọ́ sínú àwọn ìròyìn tọ́nà ọba àlejò ọlábẹ́ mú wá fáwọn ẹni tó ní wọ́n pé àwọn òwúrọ̀ àwọn òwúrọ̀ làwọn tó ní wọ́n pé irú àwọn ọ̀rọ̀ wo láwọn bá lẹ́nu wọn báwo ni wọ́n ti máa yin ọlọ́run báwo ni wọ́n ti máa ń pe ọlọ́run a máa kà á yẹ nígbà tá a bá ní màtán lọ́la pẹ̀lú ìjà ọlọ́run bá ọlọ́run bá lè sọ láwọn fẹ́ ká wípé ní àwọn tó rí wọn pé àwọn tí wọ́n lọ́pọ̀ lọ ìwé àwọn èèyàn wọn yẹn ni tó tabálẹ̀ máa ròyìn àwọn ká tó ẹgbẹ́ kàkà tí wọ́n ṣe òun lọ́sọ̀ ọlọ́sùnmọ̀ yìí pé lọ́dọ̀ àwọn èèyàn lẹ́yìn á máa ròyìn àwọn ọ̀sán pẹ̀lú ọlọ́pọlọ ni wọ́n látara àwọn kẹ̀kẹ́ tí wọ́n ti tọ́jú wá lóko ẹ̀wọ̀n bóòlù pàìpẹ́lẹ̀ ẹ̀wọ̀n plẹ̀tì táwọn bọ̀ pátá àwọn ọ̀sán lóru ló báwọn náà ẹ̀sìn kí àmàkọ́lá tó àmàkọ́lá fún mi ah, àwọn ẹ̀sìn ẹ̀sìn ah, ọlọ́pọlọ ni wọ́n tí wọ́n bá ti dá ọlọ́run ọba mà òpònú ni wọ́n ìtọ́lọ̀ fẹ́ fún àmì ọ̀nà ayé àtẹ̀tẹ̀ bọ́sẹ̀ káwọn ẹ̀sìn àwọn tó jẹ́ ọlọ́pọ̀lọ́ wò àwọn làwọn tó ṣe é pé ìrántí ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú ọ̀dà ọlọ́run ọba pẹ̀lú ọ̀rọ̀ táwọn ajáde lẹ́nu wọn ìṣá ọ̀wá ọ̀tà ara àbàkà nínú ayé ìlọ́la kọ́lọ̀ tó ti kájú wò lálọ́ àbí wọn wá sí ìjọba láàbẹ̀ àbíwọ̀n wá sí ìjọba láàtẹ̀lẹ̀ àwọn àbíwọ̀n wá sí ìjọba láàtẹ̀lẹ̀ wọn àbíwọ̀n wá sí ìjọba láàtẹ̀lẹ̀ wọn àbíwọ̀n wá sí ìjọba láàtẹ̀lẹ̀ ìlà ọ̀rọ̀ gbòòrò jù torí pé ọ̀dọ̀ lọ́hún lẹ ó padà sí torí pé ọ̀dọ̀ lọ́hún lẹ ó padà sí. ẹ̀jẹ̀ lè dolówà ẹ̀ máa ṣàgòbí ẹ̀jẹ̀ lè dolówà ẹ̀ máa. وصلى الله على نبينا محمد وعلى آله وصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته سبحانك اللهم يمدك شر لا إله إلا أنت وأستغفرك السلام عليكم ورحمة الله وبركاته